Wo igi wo igi wo igi wo igi means fell a tree Wo igi means fell a tree a lè fi ẹ̀rọ ńlá wó igi a lè fi ẹ̀rọ ńlá wó igi